àkíyèsí pàtàkì àkíyèsí ìkíní èmi kò túmọ̀ orúkọ ńlá náà Allah sí ọlọ́run tàbí ọlọ́run nínú iṣẹ́ ìtúmọ̀ àlùkùránì alápọ̀nlé nítorí ìdí méjì ìkíní orúkọ ńlá náà Allah ó jẹ́ ọ̀rọ̀ orúkọ ìsọlórúkọ èyí tí a kìí fi ìtumọ̀ rẹ̀ pé ni, ìbáà ní ìtumọ̀ bí àpẹẹrẹ ọ̀rọ̀ orúkọ ìsọlórúkọ ànábì wa ni Muhammad kí àti ọlà aláwọ̀ máa bá ìtumọ̀ rẹ̀ sì ni ẹni ọpẹ́ ẹni ẹ̀yìn àmọ́ wọn kò ran wa níṣẹ́ fífi ìtumọ̀ rẹ̀ pè é kódà bí ẹnìkan bá fi ìtumọ̀ rẹ̀ pè é lójú ayé rẹ̀ kò ní í mọ̀ pé òun ni wọ́n ń pè kẹ́nìkan wá sílẹ̀ àdẹ́bí nìsín kọ́ wa máa ní ẹni ọpẹ́ ẹni ẹ̀yìn. kò túmọ̀ rẹ̀ pé ṣebí túmọ̀ muhammadu nu muhammad ni ẹni ọpẹ́ ẹni ẹ̀yìn kò sí sọ̀hábà kan tó túmọ̀ orúkọ ànábì wa fi pè é lójú ayé rẹ̀ bẹ́ẹ̀ náà ni orúkọ tí wọ́n sọ ìwọ náà tẹ́nìkan bá ń jẹ́ Abdulgafar bí àpẹẹrẹ o ní fẹ́ pè kọ́ wa máa ní ẹrú ọlọ́run ọba aláforíjì o ẹni tí ń jẹ́ Abdulgafar kò ní dá ọlọ́run kò ní dá ọlọ́run àbí kẹ́nìkan máa jẹ́ Ṣákírù kọ ọ káàpẹ́ kọ́ wa máa sọ pé olùdúpẹ́ olùdúpẹ́ kódà kò dó síwájú rẹ báyìí. o ò tí ì pè é torí pé ọ̀rọ̀ orúkọ ìsọlórúkọ orúkọ yẹn gangan láti pè é ló fi já sí wípé orúkọ tí wọ́n bá sọ ènìyàn tàbí tí wọ́n bá sọ ohunkóhun ìbáà ní ìtumọ̀ a kì í fi ìtumọ̀ rẹ̀ pè é. orúkọ ńlá náà Allah ni orúkọ tí Allah sọ ara rẹ̀ kò sì sí ẹlòmíràn tí ó tún ń jẹ́ orúkọ náà lẹ́yìn rẹ̀ nítorí ìdí yẹn mi ò bùkátà sí kí n túmọ̀ Allah ìdí kejì wọ́n ń lo ọ̀rọ̀ orúkọ yìí ọlọ́run fún àwọn òrìṣà nínú èdè Yorùbá ọlọ́run wọ́n ń lò ó fún àwọn òrìṣà Yorùbá sọ pé ọlọ́run irin ní ogun, ọlọ́run iná ní Ṣàngó ọlọ́run omi tàbí ọlọ́run odò ni ọya ní èdè òyìnbó wọ́n ní the god of iron the god of fire the god of water now tó o bá sọ pé kí n túmọ̀ Allah sí ọlọ́run the god of kílá pé ọlọ́run. tá a sọ pé the god of universe ó túmọ̀ sí pé kì í ṣe Allah nìkan ní ń dá jẹ́ ọlọ́run kì í ṣe Allah nìkan ní ń dá jẹ́ ọlọ́run and the word Allah òun nìkan ló ń jẹ́ ẹ. a ṣe wá lo ọ̀rọ̀ kan tí ó jẹ́ pé àwọn òòṣà táwọn èèyàn ń bọ táwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ ìdí nìyẹn fúdì méjèèjì yìí mi ò bùkátà sí kí n máa lo ọlọ́run níbi tí Allah bá ti jẹyọ nínú alukur'an. gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ lórí ìtumọ̀ alukur'an tí àwọn bá ti kan àlọ́wù àwọn túmọ̀ rẹ̀ sí ọlọ́run. eléyìí tí èmi ṣe èmi ò túmọ̀ rẹ̀ sí ọlọ́run orúkọ tó sọra rẹ̀ ni àìtúmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìwọ náà ṣe ní túmọ̀ orúkọ tí ìwọ náà ń jẹ́ tí wọn sì ní fi pè ọ́ ṣùgbọ́n nígbẹ̀yìn gẹ́yìn Quran tí ìjọba Saudi tẹ ní èdè Gẹ̀ẹ́sì eléyìí tí Dr. Mohsin Khan tó túmọ̀ wọ́n padà yọ gbogbo God kúrò mbẹ, gbogbo ibi tí Allah ti jẹyọ Allah náà ni wọ́n lò níbẹ̀ nígbà tí òdodo yìí tọhàn hàn sí àwọn náà wípé the word God gbogbo nǹkan táwọn èèyàn ń bọ ló gbogbo nǹkan táwọn èèyàn ń sìn ló ń ti wá rí Quran ti Dr. Mohsin Khan tó túmọ̀ sí èdè Gẹ̀ẹ́sì Allahu Allahu Allahu ló lò ń bẹ̀. àmọ́ Kùránì eléyìí mujamao yìí kan ti Yorùbá èyí tí àwọn ìgbìmọ̀ kan tí wọ́n túmọ̀ lábẹ́ ìdarí pọfẹsọ Abdulrasaq Alaro àti dr olóògbé Ibrahim Baki kí alọ́ọ̀bánifọ̀rúnkẹ́ ọlọ́run ni àwọn ń lò nínú iṣẹ́ ìtumọ̀ tiwọn èyí kò fa ìjà ìdí tèmi ò fi lè túmọ̀ aláwọ̀ sí ọlọ́run lèmi ti sọ̀hún tí ọba rí àwọn wọ́n sọ ìdí táwọn fi túmọ̀ aláwọ̀ sí ọlọ́run lọ́dọ̀ tiwọn mo rò pé ìyẹn ti yé wa.